barakatu. Today is ten July 2023. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí, ó máa ṣe láǹfààní. DHL la wà ní South Africa, and send the product wa láti South Africa lọ sí Maryland ní United States of America, and àdé sẹ́ndì lọ sí New York City. Ẹ wo product méjèèjì. Ìdí tí mo fi ní kó kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò wa, Ọlọ́run á gbàdúrà gbogbo wa, inshallah rahman. Àwọn special kan wà tá a máa ń ṣe tí wọ́n bá ní spiritual attack tó ní spiritual issue sí ẹ̀yin máa ń fẹ́ sọ pé oṣó àjẹ́ ń láàmú which is all evil àlìjọ̀nú ni àwọn olójúbú tí wọ́n máa ń wòyàn ni àbí pé wọ́n ń sa oògùn síyàn ni ìlọsíwájú ò bá yàn gbogbo ń fa kò tóra wọn gbogbo nǹkan tó ń dáwọ́lé àlákàlà gbìyànjú kó contact global dahiratu kurala islamic organization health and spiritual department bẹ́ẹ̀ ni aláwọn special tá à ń ṣe bákan náà ni ẹ wo miracle leaf sí wa ewé ọ̀tọ̀ọ̀tọ̀ hundred and preserve ẹ̀ tó yẹ pé purification tó lágbára ni fún evil ẹ̀dẹ̀ àwọn special note àṣẹ síbí yìí so uh, New York City ló ń lọ lónìí so miracle leaves tó bá fún ẹ ní nǹkan jẹ òun lálàkàlà bákan náà ni ẹ wọ ọ̀lì wọn wa ọ̀lì wọn yìí ikú nìkan ni kò lè wò ikú nìkan lọ́ọ̀lì wọn ò lè wò bákan náà ni memory booster fọmọdé àti fàgbàlagbà tó ń lost memory wọ́n máa fi ọlọ wọ́n máa fi ń dàyàn láàmú bákan náà ni ẹgbẹ̀rún ẹgẹ́tì caterpillar wa ẹgẹ́tì bulldozer med fibroid so eléyìí sì ń lọ sí Maryland ìkan lọ sí New York City yà yeah. so ọlọ́run gbàdúrà wa èyíkéyìí nínú àìsàn cancer ni heart problem kidney problem ẹ contact wa àwọn èèyàn lo product wa wọ́n ń dúpẹ́ fọlọ́run out of hundred percent à ń gba message good message lórí bíi eighty percent And alihamdulilayi ẹ wọ́n sọ̀pọ̀ lórí plus two seven six one two nine five six three eight nine innali izatalilahi jemiya gbogbo agbára ọlọ́run ba lónìí lẹ́ẹ̀kan sí uh, today is ten July yeah two thousand and twenty-three à ń lọ sí New York City adẹ́sẹ́ǹdì lọ sí Maryland ní United States of America gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé ẹ̀ ní mọ̀ọ́sì ẹ̀ ní mọ̀ọ́nira ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí mùsíbà àdúrà yẹn àgbà bí akílẹ̀ ilà ilàlá sayyidina muhammad rasulillah sallallahu ta'ala alayhi wa sallam masalam wa ilà nìkọ́yì.